قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازقا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم وجهي للذي فطر السماوات للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وحاجه قومه قال تحاجوني في الله وقد هدان ولا ينطقون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون حجتنا آتينا إبراهيم آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم وكلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين الحمد لله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 اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبي آزر أتتخذ أصناما أتتخذ أصناما آلئة إني أراك وقومك إني أراك وقومك في ضلال مبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما أتتخذ أصناما ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe kó dùn tó bá ṣe tiẹ̀ nìkan ní ọkẹ́ tó bá jọ wọlé àlùkìyàmà abẹ́lọ́run kó ka ẹ̀yìn kọ̀ọ̀kan wa fún ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba tó dá wa ó ń rán wa létí nípa ìṣẹ̀lẹ̀ èyí tó wáyé láàrin ànábì Ibrahim aleyhisalatu wasalam àti bàbá rẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ náà ó náà ní wípé ọlọ́run fi ọ̀nà mọ anábì Ibrahim látọ̀dọ̀ tọ́lọ́run láti lè jẹ́ kó mọ̀ wípé òòṣà òyìnbó ọlọ́run èyí sì ni táwọn èèyàn rẹ̀ ń jọ́sìn fún ìyẹn ni wọ́n ń wárí fún ọwọ́ rẹ̀ ni wọ́n ti ń tọrọ nǹkan wọ́n ń tọrọ dáadáa wọ́n sì ń fi àwọn òòṣà wọn wáṣọ níbi aburú anabi ibrahim aleyhisalatu wasalam ó ń bẹ lọ́mọdé nígbà náà ṣùgbọ́n wọn bá fi mọ̀nà bilifitra pẹ̀lú àdámọ́ tí máa ń jẹ́ kéèyàn ó lè mọ ìyàtọ̀ láàrin tó tọ́ àti tí ò tọ́ ẹnìkan ò ṣe wáàsí fún ẹnìkan ò sọ fún pé báyìí ló tọ́ báyìí ni ò tọ́ ọlọ́run tọ́ sọ́nà látọ̀dọ̀ ọlọ́run wá ìgbà tó ti wá mọ̀ wípé òòṣà ò lè jọ́ lọ́run tó gbà wípé òkúta ò lè jọ́lọ́n ta wá láwà máa sìn tá a bá sin òkúta torí pé wọ́n tó sọ wípé òòṣà àwọn táwọn ń sìn kì í sọ lọ ọ yàtọ̀ ka sọ́lọ̀ ń tiẹ́ ilẹ̀ bá wá rọ́ ànábì Ibrahim náà wá ń kókòló mi ò lè sọ pàtó ṣùgbọ́n ìtẹ̀yìn ń ṣe kò lè jọ́lọ́ nígbà tó wá bá wọn ṣe yí tán ọlọ́run ọba wa fọ̀nà mọ́ anabi ibrahim aleyhisalaatu wasalam láti dá ọlọ́run mọ́ gángan pé ta ní jọlọ́run ó mọ ọlọ́run pẹ̀lú àwọn aladillatu kauniya àwọn àmì ntọ́lọ́run ọba dá ó ti bẹ̀ dọ́lọ́run ọba mọ́ làwọn onímọ̀ wọn lè sọ pé tafakkaru fi khalqillah wàlá tafakkaru fi dhatihi fatuhliku. ẹ ronú nípa àwọn tọ́lọ̀ ń dá kẹ̀sì bẹ̀mọ́ ọlọ́run bọ́ba ló fẹ́ ronú nípa pápá pa ọlọ́run gan ó sọnù torí pé níbi tí làákàyè ẹ̀dá gbé mọ nípa bíbẹ ọlọ́run làákàyè tá a fún wa ó níbi tí límìtì rẹ̀ mọ ṣùgbọ́n látara àwọn nǹkan tó lọ́wọ́ bá dá a máa ti bẹ̀ mọ́ títóbi ẹni tó dá àwọn nǹkan yẹn á fi mọ̀ pé tí nǹkan yìí fi lè tó báyìí ajẹ́pọ̀ ẹni tó dá nǹkan yìí èèyàn ńlá ni jọba ẹja kan bẹ nísàlẹ̀ omi. ju gbogbo ibi tá a wà yìí lọ kódà fẹ́ tóbi láti bí kẹ́ ẹ lọ kan dọ́kṣọ̀n àwọn yẹn ní gbogbo ẹ̀. ìtọ́lọ̀ wa dá ẹ̀dá yìí sí nínú omi jigunjigun ibú òkun níbẹ̀ níbi tó gbẹ̀gbẹ̀ máa ń dúró sí òkun ni. wọ́n lọ wá dá sẹ́yìn rẹ̀ nǹkan kan bíi torchlight bíi iná báyìí. ọlọ́run wá dá síbi ẹ̀yìn ẹja yẹn tí bá wá rìn nínú ibu nínú òkun yẹn yóò fi máa ríran yóò wá máa ṣe mà ẹ ló bá láǹfààní àti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jọ mọ́ bíi àwọn animal kingdom wild animal oríṣiríṣi téèyàn bá ń wò èyí ò pèsè tóbi fọlọ́ irú ẹja kankan ò ní súnmọ́ ibi tó wà yóò sì jẹun èyí tí ọba jẹ oúnjẹ nǹkan ta òun lórí wálẹ̀ yóò jẹun bẹ́ẹ̀ yàtọ̀ wá ronú sínú nǹkan yẹn títí títí títí èyí ó máa ti tóbi ọlọ́run ìyẹn wọn tẹ́lẹ̀ lẹ́yìn tí ń tó yìí ẹnìkan ló dá síbẹ̀ ẹnìkan ní ṣèjẹ́ ẹ̀mú fún kìnìún bọ́lá wọn bá ti dá kìnìún kì í ṣe pé títóbi kìnìún náà a lè rí kìnìún tó tó gbogbo inú lẹ́yìn kò sí ṣùgbọ́n bẹ́ẹ̀ la kó tó gbogbo inú lẹ́yìn kìnìún fún báyìí bọ́sà kìnìún lè yọ báyìí ó ti pa ntọ́nà ọba fi sára kìnìún bí kìnìún bá kú lásán ó di eight kilometres ní kúkú rẹ̀ ó di ọlọ́run amásèyìn o káwọn ẹranko lè sá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí tí ọba jẹ́ oúnjẹ tiẹ̀ bó bá kú jù bẹ́ẹ̀ lọ yóò wá ọlọ́run ọba ó ń fẹ́ ká dẹ́rù mọ̀ pẹ̀lú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá ìyá máa ti bẹ̀ mọ́ ọlọ́run bẹ́ẹ̀ bá wá wo ẹ̀dá tọ́lọ́run ọba dá kéèyàn ó ti bẹ̀ mọ́ ọlọ́run ni kì í ṣe kéèyàn ó sọ àwọn ẹ̀dá yẹn dọlọ́run ìyẹn làwọn èèyàn ká ti sọnù ẹ̀dá ọlọ́run náà ní ẹ̀yìn sá ọmọ mẹ́ríàmà anabi Isa aleyhisalatu wasalam ọlọ́run ní kó wáyé lọ́nà ìyanu kò ní bàbá ẹ̀tẹ̀dá nìyẹn tá a wo ìṣẹ̀dáhùn tá a ti bẹ̀ wá mọ títóbi ọlọ́run bó ṣe yẹ kó rí nìyẹn kì í ṣe pé ká sọ ẹ̀dá yẹn gan lọ́lọ́run bẹ́ẹ̀ bá wo oòrùn bóòrùn ṣe tó àwọn onímọ̀ wọ́n ròyìn iye millions iye million miles tó rò fi jìnnà sáyé ó bẹ nínú wọn tó rò pé ninety five million miles ló rò fi jìnnà sáyé gbogbo ìrìn àyè tá a fẹ́ rìn láti bí síbà ìlú kù ní tó one million miles náà jíjí òòrùn sáyé ó lé ní ninety five million miles síbẹ̀síbẹ̀ òòrùn ó sì tún máa láti máa sáré lóòrùn tó a bá tó pẹ́ mi olóòmù ọ̀pọ̀ wa ẹ owó ṣe jìnnà tó tọ́lọ̀ bá wa sùn mọ́kọ́ tí ó ju bíi fifty miles lọ ayé òjò náà ni torí pé jàzìbíyà tó ń bẹ láàrin ayé àti ibi tó rùn wà wọ́n ń pè kíní yẹn ní jàzìbíyà tó ń fara wọn tí wọn ò gbọdọ̀ súnmọ́ra wọn ó ní nígbà tí èèyàn fa okùn tẹ ẹjọ fa okùn lọ́wọ́ ìwọ ògbúdọ̀ dẹ́ èmi náà ògbúdọ̀ dẹ́ líle náà láti wá máa yí báyìí láti máa níjọ́ tí òòrùn bá sún sẹ́yìn ju iye máìlì sí yẹn lọ gbogbo ilé ayé ó freeze yóò dì í gbogbo omi pátá gbogbo ẹ̀ ni ó dì ni ó dì yìnyín tọ́ba yìí tún súnmọ́ ayé jù gbogbo ayé ògbóná bẹ́ẹ̀ bá wá ronú àwọn nǹkan yẹn kí wá ṣe pé ká so òun dọ́lọ́ á ti bẹ̀yẹ mọ̀ pé ẹni tó dọ̀hùn yìí ọba alágbára ni ọlọ́mọba ní òun lòún dá sán òun lòún dá òrùn òun lòún dóṣùpá ọlọ́run wa ni látàsjúdú lè ṣàmsí wà láàrin kọ́mà wàsjúdú lílá ẹlẹ́dẹ́ kọlákọ́n ẹ̀kọ́ tó yíya ó ta àbúrò. ọlọ́run ọba ni mo dáhùn pẹ̀lú bó ṣe bù áyà yẹn mo ló so pa bẹ́ẹ̀. àwọn míì wá ń bẹ nínú àwọn àràwọ̀ tá rí tíntìn tí yẹn tí wọ́n ju oorun lọ nílọ́pọ̀ ọgọ́rùn nínú àwọn àràwọ̀ tá rí tíntìn tí yẹn ọlọ́run ẹ má jọ́sìn fóòrùn ẹ bá jọ́sìn bó sùn pẹ̀lú ọlọ́run tí mo dá wọn ní ẹ máa sìn ọlọ́run fẹ́ ká ti bi àwọn ẹ̀dá tó dá ká ti bẹ̀rẹ̀ lọ́wọ́ bá mọ̀ bí ẹ ò bá tún yẹn bá tún jìnnà ìwọ náà wúra rẹ wà fi àwọn fóṣe kan àbádá tó bẹ́ẹ̀ bá ronú jinlẹ̀ púpọ̀ èèyàn ọmọ títóbi ọlọ́run ẹ wo ká mú láti bí ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tèmi ń sọ lẹ́nu atẹ́gùn ló ń jáde lẹ́nu tèmi waves ló ń jáde ó sì wọnú etí yín etí yín sì ń di kóòdì ẹ̀ pípé ní tó ń sọ nìyí tá a bá sì wọnú etí yẹn kò sí bátìrì kankan bẹ́ẹ̀ kò sí pé kíníkan ni wọ́n ń ṣáàjì àwọn sẹ́sì parí sínú etí yẹn tọ́lọ́wọ́ bá ṣe síbẹ̀ láti lè máa fi gbọ́ tá a bá sọ̀rọ̀ yóò wọ ọbẹ̀ yóò tún níbáṣepọ̀ pẹ̀lú ọpọlọ yóò ti lágbájá nìkan ti fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan bọ̀ ọpọlọ làákà yóò ti sẹ́ǹsì etí ó ti sẹ́ǹsì ọ̀rọ̀ ń bọ̀ kí ni wọ́n ń sọ kí ni tó máa ti ń wí bóò lọ̀rọ̀ yẹn ṣe ń bọ̀ bóò ni ó ṣe tún fún ní volume nínú etí bí mo ti sọ̀rọ̀ yìí bó ṣe ń jáde yẹn ó ti yẹ kó kéré kétí kó tí mọ́ gbọ́ dáadáa ṣùgbọ́n ti ní ìgbàgbọ́ tí ó tún fún ní bọ́ọ̀lù nínú etí tó fi gbọ́ dáadáa lẹ́fì máa rẹ lómi ìtẹ̀lá bẹ́ẹ̀ bá lọ tó o ti bá abẹ́ ìbá pariwo bá àwọn onígbọ́ ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn wọn wọ́n ní kọ́ wá lọ́jà tó o ti ẹgbẹ́ yẹn ló ṣe wà èyí tí máa fọ́ sáǹdì ní fọ́lùm nínú etí tiẹ̀ وفي أنفسكم أفلا تبصرون. ẹ̀rọ àmọ́ ẹ̀rọ pé wo ló dé tó bá wù mí máa fetí mi gbọ́ bébí mo létí mi àkòyí ọ ni o lè fetí rẹ gbọ́n tó wọ̀ o gbúdọ̀ fi gbọ́n tọ́lọ́ ní kò fi gbọ́ ni torí pé ètò ń lọ lójoojúmọ́ lérí ibé tí yẹn ó ṣe máa wúlò fún ọ lọ ẹni tọ́lọ́ ń bá sì ní kí tiẹ̀ ó kó mẹ́hẹ̀ẹ́ ó di wàhálà ẹ̀ gbọ́ gbogbo dáhùn látàkùn gbogbo ìbí ah, ah. tí rèé ó yẹ lọ gbé ẹgbẹ́ spíkà ẹgbẹ́ àlùwọ gbogbogbò lẹ́nu jama bàbá tó kúrò ń bẹ yẹn bàbá kọ sínú ojú ìyẹn tiẹ̀ kọ lójú ẹ lẹ́yìn bá mọ bójú ṣe ń ríran ìbáṣepọ̀ láàrin ojú àtọpọlọ ìtọ́ ọba kọ́kọ́ ń wò àtòdíjẹ́ ní bẹ́yàn bá ń wo dí rẹ̀ ló máa wò ṣùgbọ́n tó bá dénú náà ni ó mọ tuntun ṣe tó fi wá máa ríran láàjọ tó tún wá ń rí na ó dẹ̀ mélòó tó ra gílóòbù tójú yẹn ọmọdún mélòó ni ọ ìdílọ́gbọ̀n ogún ọdún àgílóòbù yóò ti jó sí pẹ́ ọ̀rọ̀ á lọ pààrọ̀ ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò sì tún ṣáàjì ẹ̀ pèlè tàṣe pé ó ní bátìrì èyí wà máa ríran gbogbo tá a fẹ́ wò á máa wò ó pé yàn bá fẹ́ ewu bá bá bá rí ewu bá ṣe ń sọ̀rọ̀ bọ́dọ̀ ṣe ń jáde gbogbo tá a fẹ́ sọ pátá iṣẹ́ tí ń lọ kìí ṣe kékeré lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ ilmul aswat phonology kọ̀ọ̀dọ̀ ilmul aswat ìmọ̀kànnìyẹ lérí kọ́ọ̀kan tó jáde ahọ́n yóò ṣiṣẹ́ ètò òkè àti ìsàlẹ̀ wọn ò ní sinmi ẹ̀dọ̀fóró lungs o ní ó máa fẹ̀ ní ó máa compress ní ó máa fẹ̀ ní ó máa yóò máa yóò máa bring gas sínú ó rí pé tó bá ń sọ̀rọ̀ lọ tó bá ń sọ̀rọ̀ tó bá yá ẹ̀mí ó pin tẹ́lẹ̀ bá pè tó bá tún ní wálẹ̀ ó lè ti rọ gáàsì sí abẹ́ ìṣàkíyèsí ẹ̀dígẹ́nì kan wà gbòòrò ẹ̀wẹ̀lá ìlà ìlà ìlà tó kí ni ó ṣe yóò mi wálẹ̀ tó bá ti rí wálẹ̀ oníṣirò gáàsì sí èyí tí ó tún lò tí ó fi sọ̀rọ̀ jẹ́mọ̀ bá ṣe ó sọ̀rọ̀ sáà kẹ́fín nǹkan yẹn àkàkú àkànṣọ́lọ náà ni ṣùgbọ́n jọ́ tó bá fẹ́ rí ìfìlì tí ọba ṣe rí ìfìlì ẹ máa sọ̀rọ̀ lọ yóò bá di àbá ọlọ́run sọ abẹ ọ̀la mi kò lè sọ̀rọ̀ lọ. torí pé gáàsì tó yẹ kó atẹ́gùn tó yẹ kó padà sí lọ́ǹsì yẹn ó ti ṣe tí ò bá ti lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò ọlọ́run ọba fi sọ pé alámínájẹ́ aláhùn àìnẹ́yìn. alámínájẹ́ aláhùn àìnẹ́yìn. ولسانا وشفتين ولسانا وشفتين وهديناه النجدين وهديناه النجدين الله بني ألم نجعل له عينين نعم tá a bá tún wá lọ wo làákà ìtọ́lọ́wọ́n bá fún wa ọlọ́run wá parí iṣẹ́ síbẹ̀ gbogbo ń tàn wá ń ṣe pátá ó níbáṣepọ̀ pẹ̀lú làákà ẹwà èyí tí wọ́n fi ń pè wá léèyàn nìyẹn tí làákà ẹ bá ti yẹ gbogbo kò téèyàn rí kó ní orúkọ ó sì yí padà níwèrè orúkọ yí padà kò fọ́ lójú kò di létí ṣùgbọ́n kì í ṣe èèyàn mọ́ bí bá ń bọ̀ a yẹ fún bọ́bá jókòó a nífẹ́ jó pẹ̀lú wa bọ́bá jẹ́ni tó wà nípò a gbapò lọ́wọ́ ẹ̀ torí pé làákà ẹ̀yẹn lọ òun lọ gbogbo irinṣẹ́ ara pátá lóbi jẹ́ pé gbogbo irinṣẹ́ ara ló líǹkì máa والذي أخرجكم من بطون أمهاتكم والذي أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم ọlọ́wọ́ bá ní a fún yín ní ríran a fún yín ní gbọ́ran a sì fún yín lọ́ba gbogbo ẹ̀ tí ṣe làákàyè kẹba lè fi dúpẹ́ fọ́lọ́run ní kẹ́ẹ̀lẹ̀ fi ṣe tọ́lọ́ ní kẹba lè fi dúpẹ́ fọ́lọ́run ní làákàyè wa ẹ̀yin náà mú ah, bẹ́ẹ̀ jọ́nà kódà ní tí lágbájá sọ ni ní tí tàmọ̀dó sọ ni wá wòye ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ogún ọdún tó tún wọnú ọpọlọ tí kò sì dira wọn lọ́wọ́ bá wá ń gbogbo materials pátá tó bá ní í ṣe pẹ̀lú tó ọpọlọ kó gbogbo tí bá ọpọlọ yẹn tó tó ń sọ yẹn yóò kó tábàlẹ́ nìkan nímọ̀ ó kó nǹkan tó pọ̀ sọ́pọlọ ni tí bá ti wá ń sọ̀rọ̀ gbogbo ohun tó jọ mọ́ nǹkan yẹn pátá ni ó máa wá ni ó máa wá ni ó máa wá bẹ́ẹ̀ sínú làákàyè ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba dá ọpọlọ bẹ́ẹ̀ tá a bá fẹ́ rìn àfọpọlọ rìn bá a bá fẹ́ sọ̀rọ̀ àfọpọlọ sọ̀rọ̀ bá a fẹ́ ríran àfọpọlọ ríran ọpọlọ ni ó sọ fún wa kò yẹ ká gbẹ́sẹ̀ méjì papọ̀ lẹ́ẹ̀kan tá a bá fẹ́ rìn lẹ́ẹ̀fìrí pé ẹni tí ń rìn tẹ́nìkan bá ń bọ̀ tí wọ́n náà ń bọ̀ ọpọlọ ní sọ fún ọgbútó bá gbẹ́sẹ̀ kejì ẹkọ̀ lura yín lọ́wọ́ ọ̀rọ̀ àdúró ló fà pé ẹni tí ló fi jẹ́ pé lẹ́kọ̀ọ́ ẹni tí bá ń wakọ̀ tán bá kọ́kọ́ mu wọ́n nìkan lọ ọpọlọ ẹ̀wọ̀ fásọlọ́ ní ẹkọ́kọ́ lọ yẹ ọpọlọ ọpọlọ yìí náà lọ bá gbogbo nǹkan lóbi jẹ́ kí gbogbo èèyàn bá ṣe wà yìí lisanu olùfàtà nísfún wà nísfún fún àádùhù lisanu olùfàtà nísfún wà nísfún fún àádùhù ولم يبق إلا سورة الدم سورة اللحم والدم ولم يبق إلا سورة اللحم والدم nǹkan méjì ní jẹ́yàn àkọ́kọ́ lisanul fata ahọ́n rẹ̀ torí pa ahọ́n rẹ̀ ni ó sọ bọ́pọlọ rẹ̀ ṣe rí fún wa ahọ́n ọmọ nìyàn kẹ́lòmí sì máa sọ̀rọ̀ ó pé ṣùgbọ́n tó bá ti sọ̀rọ̀ á ti mọ ibi tó mọ nínú làákàyè á ti mọ níbi tó mọ nínú ọpọlọ àwọn yóò sì máa sọ pé ẹ bá sì mọ pé dá sọ̀rọ̀ lisan ahọ́n ọkàn ni ìdàkejì tí ń jẹ́ èèyàn tá a bá pín ìdá kan ni ahọ́n kó ìdàkejì làákàyè ni. àwọn àwa ní ó sọ bí wá ṣe lẹ́yìn méjèèjì yẹn ẹran àtẹ̀jẹ̀ lásán ẹran àtẹ̀jẹ̀ lásán ló sẹ́kù ní ti jẹ́ yẹn nìyẹn àwọn àwa ní ó sọ tí ń bẹ nínú ọpọlọ wa àwọn àwa ní ó júwe wa láti ah, pẹ́ ní ilé tó àsìkò ní ṣe pa rẹ̀ pé kéré rárá ṣùgbọ́n láti lè mọ̀ wípé ah, ẹni yìí ó kù díẹ̀ káàtó fún kò nílà kò mọ bá ṣe sọ̀rọ̀ ẹbí tí ẹ náà kọ́ làákàyè yẹn ló dínkù ẹlẹ́mìnira owó bìkítà o wọn ọ̀kan kílẹ̀ sódà ilá o wọn ò mọ́ sọ́jú báyìí náà lọ ni ẹ ti mọ ibi tí làákàyè rẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá wá fi ru ẹni bẹ́ẹ̀ sọ lórí ó ti gba sùúrù bó ṣe yé e ní ti sọ yẹn lisanul fata ولم يبق إلا سورة اللحم والدم ká wá padà sínú àyà ìyá àmọ́ ọmọ títóbi ọlọ́run kódà bọ́lọ̀ ń ṣe dá ọ bó bá ronú sí dáadáa ó mọ̀ títóbi ọlọ́run ẹjá tó fi kàkún ẹnìkọ̀kátà dúró ìṣèbí látara omi láti wá omi lọ́gbọ́lọ́gbọ́ tó jáde látara àwọn bàbá wa omi kan yìí náà òun ló di ahọ́n omi kan iná òun ló di ẹyinjú omi kan iná òun ló di àtẹ́lẹwọ́ omi kan iná ló di èékánná ìrísí èékánná ó sì yàtọ̀ sí ahọ́n màtíríà wọn yàtọ̀ síra wọn omi kan náà ló sì ń dà kẹ́nìkan wá tún wá sọ wípé iṣẹ́ ìyanu kan tún bẹ̀ ń bì kan lára ti ẹgán tó bá lè ronú sí i wàfí àǹfóṣẹ̀kan àfàlà bẹ́ẹ̀ yẹn bá wo rẹ̀ dáadáa èyí ó mọ̀ pọ́ lọ́wọ́ ọba ní kó tó sìn ọlọ́wọ́ ọba lọ́ba alágbára ọlọ́wọ́ ọba wá fi ọ̀nà mọ́ ànábì Ibrahim ọlọ́wọ́ ọba ní falamma janna alayhi al-laylu ra'a abẹ̀rẹ̀ tútù ma Kùránì pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ gbogbo aláyé yóò sì kẹ odò ẹni tó bá ṣe ti ẹ̀ jọ gbẹ́jà lè kìyàmà kọlọ̀ kó fi wá sínú ẹni tí ó kẹ ọlọ́run ní falamma janna alayhi laylu nígbà tó rúru janna avulama torípé ní èdè lárúbáwá tí jim àti nun tó bá ti papọ̀ ìtumọ̀ tó gbé jáde nínú ilmul ishtiqaq etymology ìtumọ̀ tó gbé jáde ó náà ní kí nǹkan ó sókùn nǹkan tí èyàn ò lè rí nínú rẹ̀ náà ti mú àlìjànú jínú torí tá a lè fojú rí nínú rẹ̀ náà ti mú jẹ̀nín ọmọ tí ń bẹ nínú tààtì ìbí náà pè ní jẹ̀nín ní èdè lárúbáwá nínú ẹ̀ ó náà ni jannah aljannah torí ọgbà ní ààrin tó wà nú ẹ̀ bẹ́ẹ̀ lábá in ti ń pè ní origin of word the root of each word in language náà ń pè ní etymology níbo ni ìpìlẹ̀ èdè kọ̀ọ̀kan ti wá ìyẹn tó wá yàtọ̀ sí ń tà wá tún lò ó fún wàlámà jánà aléyìí lẹ́lù wàlámà jánà aléyìí nígbà tí òru tó ru abúlámà tó sóòkù lé ànábì Ibrahim lójú tí ò rí kankan mọ́ tilẹ̀ ṣú níjọ́ kan ànábì Ibrahim wá gbójú kò ìdá ànábì ń gbà yẹn ó ti gbà kó òsà ò lè jọ́lọ ṣùgbọ́n ta ní òwà jọ́lọ kò yé rọ̀ áka ó bá ó bá wá gbójú sókè ó wá wo ìràwọ̀ títí títí títí ó wo bó ṣe mọ́lẹ̀ ó wo bó ṣe jìnnà tó ó bá wá sí lọ́kàn wípé àwọn òsàyìn ò lè jọ́lọ́un èyí ni ó jọ́lọ́un ọba mi nígbà tó yá ìràwọ̀ bá wọ́ọ̀kùn kò bá tún rí mọ́ ẹ̀wọ̀ bọ́lọ̀ wọn bá ṣe fi hàn mọ́ ní ó ní a ah, kò lè jọ́lọ́un ọlọ́run ò lè máa yọ kó tún máa wọ̀ la òhìbò láàfilé ọkàn mi ò fà sí pọ́lọ́hun ni ó máa yọ ni ó tún máa wọ̀ kò lè jọ lọ́hun bá a sí gọta rọ́ọ̀lùkọ́mọ́rọ̀ bá a sí bá a sí gan falamma rọ́ọ̀lù torí pé ṣámsù òyìn ni ó jẹ́ bá a sí gọta ni falamma ra'al qamaru basighan albuzug bimana at-tulu' falamma ra'al qamaru basighan nígbà tí ó wá rí ìràwọ̀ ó wá tún rí òṣùpá tó ládò ìtumọ̀ basighan ó yọ tán ó dégbá ìtumọ̀ buzug nìyẹn bastọ́lá yẹ buzugu yẹ tún lérò tíràwọ̀ tí òṣùpá bá dégbá tó yọ anábì ibrahim bá tún rí bẹ́ẹ̀ anábì ibrahim bá ní ìrà òṣùpá èyí gan ní ọjọ́ ọlọ́run ọba mi nígbà tó tún yá òṣùpá bá tún wọ́ ọkùn kò bá tún rí mbẹ̀ mọ́ ó ní mo jẹ́rìí ọlọ́run ọba mi tí ó ti ṣe tán tó fẹ́ fọ̀nà mọ̀ mi kò ní jẹ́ ìsìn náà láàkúrò lẹ́yìn tọ́lọ́wọ́n bọ̀ bá ti ṣe tá tí ó fọ̀nà mọ̀ ní inú ẹnu ànù lèmi náà wà torí pé mo ti gbà kó sà ò lè jọ lọ ṣùgbọ́n gbé tí mo ń rí yìí náà ọkàn mi ò balẹ̀ kò lè jọ lọ قال هذا ربي هذا أكبر هذا أكبر Igba t'o tún yá anabi ibrahim ó tún wo oorun ó wo oorun eléyìí gan-an ní òjò ọlọ́run nítorí pé hádà kìbàrù èyí tóbi pọ̀ ìgbà tó tún yá tó tún di àsìkò mọ́gírìbì ń bọ̀ oòrùn náà bá tún wọlé قال يا قوم إني بريء مما تشركون Ànábì Ibrahim bá ní yá káwọn ẹ̀yìn èèyàn mi èyí tí mo tún rí yìí náà tó tún padà wọ ọkùn kò lè jọ lọ́run ní ọmọ tó ṣe ẹ̀yìn gangan ṣùgbọ́n ìyẹn pé kí n bá èyí tẹ́ ń pè lọ́lọ́run yìí ọ̀dà amúti kò tí clear ṣe mi ṣùgbọ́n yìí kò lè dọ́lọ́ wá amúti kò mi ò tíì máa mọ́ ṣùgbọ́n èyí ṣe yìí kò lè dọ́lọ́run ẹ wo Ibrahim ṣe ń wo àwọn ọba dá ó fẹ́ẹ́ dá ọlọ́run mà látara anabi ibrahim wá ní tó bá rí bẹ́ẹ̀ inni wajjahtu wajhiya lilladhi fatara samawati wal ard ó ní èmi mo ti wá dojú mi kọ ọlọ́run tó ṣe pòun ọba lọba tó dá sánmà àti ilẹ̀ alladhi fatara samawati wal ardi ọba tó fàtọ́ra fàtọ́ra khalaqo ẹnìkan sọ ọjọ́ kan oníṣẹ́ ìbú ọ̀fẹ́ wọn lárúbábá fátọ́ra fátírì ìgbé wọn manufacture nǹkan ní fátírì ọlọ́run ọba ó bẹ́ẹ̀ sì ni tàbáníkàwọ̀ nú jìgúnjìgún ilmul usulu loga linguistics a rí wípé ẹgbẹ́ bí wọ́n kán ẹwà fi ìbówédè lábáwá láti kò síbò èdè òyìnbó ń jọ́wọ́ la náà formulated language látara Latin French a sì tún kó àwọn èdè Greek míì akoma lóbi jẹ́ pé tí wọ́n bá ń sọ nǹkan kan nínú English wọ́n wàá sọ pé root ọ̀rọ̀ yìí from Latin náà ló ti wá wọ́n ní Latin word ni àbí kan ní Greek àbí kí ni gbogbo ẹ̀sìn máa wà nìyẹn bó fi jẹ́ pé èèbó tún jí lárúbáwá gan-an ni tẹ́ bá ní camel jamal lárúbáwá ṣé èèbó ní camel ni wọn ò ní camel because kì í ṣe desert làwọn wà so tó èkó bá sọ pé camel ràkúnmí ló ń jẹ́ camel nínú èdè lárúbáwá ni wọ́n ti mú jamel jamalum ràkúnmí ló ń jẹ́ bẹ́ẹ̀ òyìnbó náà wà sọ pé camel nítorí pé kò sí lọ́dọ̀ tí wọn ni wọ́n ṣe kí ni ò ní wọ́n ya àpèjúwe bẹ́ẹ̀ wá pọ̀ lọ́kàn kún kódà táwọn èèyàn ti present paper lérí ẹ̀ ṣùgbọ́n nígbà tí nǹkan ti wá dojúrú sí i àwọn èkó ní lágbáwá náà tó wá ń kọ́ ṣe ń sìn tábà ń sọ̀rọ̀ nípa kọ̀mpútà pé wà hùnà kàbá kọ̀mpútà wà psychology àti <laughs> so báyà lábá lọ ń sọ ni bóyá èèbó ni tí lábá wa ń sọ̀rọ̀ náà ní ìsọ́mọ́ àtọ́kùn ẹni tẹ́ bá study psychology ẹni yẹn lábá ní ìgbésẹ̀ àná sọ́rọ̀ náà ilà psychology àti hàdà rọ́jò nára bí annahu kada bẹ́ẹ̀ sì ni lárúbáwá ní ìtànpè ní psychology nínú èdè tiwọn ṣùgbọ́n látara globalization látara development technology èdè ìbò bẹ̀rẹ̀ sí ní influence lórí gbogbo èdè lágbàáyé ní tó ń ṣẹlẹ̀ nìyẹn torí pé tó bá kẹ́kọ̀ọ́ nípa èdè yóò rí pé èdè méjì wọ́n jọjọ mọ́ ẹwọ̀yà àjà ni ẹni tó bá lágbára ní ó borí kan bọ́rọ̀ language ṣe rí nìyẹn ṣùgbọ́n pé kùránì wá jí èdè ìbò níjọ́wò lèdè ìbódé lílẹ́dì fatọ̀ra sá ló fi jẹ́ pẹ̀lú abéèrè lọ́wọ́ ẹni tó mọ́tàlán ẹni tó bá yẹ kírísítẹ́nì ẹbí léèrè kí lórúkọ ànábì Ìsá gangan tó bá ní Jesus àìrọ́ kí ló kọ rẹ̀ gangan tó bá ní Jesus kò lè jẹ́ Jesus because nínú Aramaic language tí Ìsá sọ gangan Aramaic language ó jọ kan nínú àwọn Semitic languages we have Arabic Hebrew Aramaic Phoenician. Mm -hmm gbogbo àwọn èdè yẹn pátá wọ́n láwọn in tó jọra wọn kọ̀ọ̀kan tó súnmọ́ra wọn téèyàn bá ń sọ Aramaic ẹ̀rọ parabiki ní ń sọ béèyàn bá ń sọ Hebrew ẹ̀rọ parabiki ló ń sọ ṣùgbọ́n kéèyàn wá sọ pé Jesus ní kò lè jẹ́ bẹ́ẹ̀ kí ló dé táwa yóò bó òfin ṣe Jesus táwa sọ pé Jésù wáyé tó fi yàtọ̀ tó bá sì dọ́dọ̀ ọ̀ta Hausa náà kí la sọ yé lòun ó pè kí ló dé tó fi ń yàtọ̀ torí pé differences in dialect ó wà ń bẹ ṣùgbọ́n wo gangan ló súnmọ́ pìlẹ̀ ó náà ní ẹ̀yìnsá gbogbo mi láti ní proof linguistically ẹ̀yìnsá ni ọlọ́run pè ni ọlọ́run pè èyí tó padà wá súnmọ́ nígbà tí translation dé àti látara ìfẹ́ dialectical problems olópadà jẹ́ ó wá di yasuru látara yasuru yẹn wá ní jesus ti wá jáde oníkàlùkù wá ń pè bó ṣe rọ̀ ọ́ lọ́rùn sí bó ṣe jẹ́ pé tí wọ́n bá ní tébù àwa yorùbá ó sọ pé tábìlì tó o bá sọ pé tábìlì òyìnbó ò mọ tó ń sọ ó dìgbà tó bá tó pè ní tébù torí pé tí wọ́n ń pè nìyẹn ṣùgbọ́n yorùbá ò lè sọ pé tébù a fi fáwẹ́lì síwájú ẹ̀ ṣé kọ́nsọ́nàtì ni àbí fáwẹ́lì agbúdọ̀ fi kó lè jẹ́ tábìlì ìyẹn làwa mọ̀ ṣùgbọ́n tó bá sọ tábìlì níwájú nídà nínú èdè Yorùbá gan tó bá sọ tábìlì Yorùbá lọ sọ wọn ò ní sọ pé ìbò ló sọ ní tí wá ń ṣẹlẹ̀ nìyẹn tá a bá sọ pé ẹyin sá ni tẹnìkan wá ní kì í ṣe ẹyin sá àwọn kan mọ fi rẹ́rìn yóò mọ tó ń sọ ni tó bá nímọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yẹn ó mọ̀ pé ẹyin sá lọ́lọ́ gbogbo nǹkan yẹn Kùránì ò wá dàrú Kùránì ó gbé wá bó ṣe wà gangan ni kùránì ò ní sọ pé dé ti yí padà bí wọ́n ṣe ń pè yẹn gan ni kùránì ò ṣe gbé wá anabi ibrahim aleyhisalatu wasalam ó ní ní ìwàjà àtiwájí alílẹ́dì fatọ́ra samáwá àti wàlá èmi dojú gbogbo àlámọ̀rí mi mo ti wo oòrùn mo rí pé kò lè jọ́ lọ mo ti wòṣùpá mo rí pé kò lè jọ́ lọ mo wòràwọ̀ mo rí pé kò lè jọ́ lọ tí wọn ò bá wá jọ lọ́hùn a jẹ́ pé kí n wá dojú mi kọ lílẹ̀dì fọ́tọ̀rọ̀ sàmà àti wàlúwàlú. mo ṣe tá a ti dojú mi kọ ẹni tó ṣe pé òun ló dá sánmà gbogbo ohun tí ń bẹ ń bẹ òun ló dá òun ló sì dá gbogbo ilẹ̀ onítọ̀ lèmi fẹ́ sìn hanifan lẹ́ni tí ó yọwọ́ yọsẹ̀. Yo kúrò níbi ipa nǹkan mí ìpapọ̀ mọ́lọ́run ọba náà bẹ́ẹ̀ sì ni èmi ò ní ìjọ kan nínú ẹni tí ó wà máa pa nǹkan tó lọ́run ọba dá papọ̀ mọ́lọ́run torí pé tẹ́lẹ̀ bá béèrè nípa oòrùn gbogbo aláṣọ pé ẹ̀dá ọlọ́run ni kí ló wá dé tí màá fi sin oòrùn bàbá ló sùpá gbogbo alágbà pé ọlọ́run ló dá kí ló dé tí màá fi sin òṣùpá tẹ́ bá níràwọ̀ ẹ̀dá ni ó ń yọ ó tún ń wọ̀ kí ló ní máa fi sìn àyàfi kí n padà lọ sọ́dọ̀ ẹni tó dá nǹkan yẹn ẹni tó dá nǹkan yẹn tán bá níta alẹ́ni yẹn náà bó o ló ṣe ní Ibrahim ọ̀má ṣùgbọ́n ságbà wípé ẹnìkan ló dá àwọn nǹkan yẹn ẹni tó dá àwọn nǹkan yẹn lòun ó sì ń tò òun ò ní sí àwọn nǹkan yẹn bọ́lá òun ṣe gáìdì ẹ̀ ń gbà náà nìyẹn ẹnì kò ṣe wá sí fún ọlọ́ni a sì máa mọ̀ sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ń ta fẹ́ mú jáde lára rẹ̀ lọ́jọ́ ọ̀la gbogbo àwọn ànábì ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ara Ibrahim láti wá kó wọn jáde náà fi ń pè ní bàbá àgbàgbọ́ wasamákumul mùsùlùmí min qabl òun ló sọ yín ní mùsùlùmí lákọ̀ọ́kọ́ ọjọ́ ànábì Ibrahim alayhi salatu wassalam bọ́lọ̀wọ́ bá ṣe fi anabi Ibrahim bọ́lọ̀wọ́ bá ṣe fi mọ̀nà nìyẹn bọ́lọ̀wọ́ bá ṣe tọ́ sọ́nà nìyẹn lábẹ́ bí ó ní wà máa lẹ́mínẹ́lì mushrikin èmi ò sì ní ìdá nǹkan kan pọ̀ mọ́ lọ lómi jẹ́ pé ẹni tí bá ń bọ igi lẹ́nu ẹbí léèrè pé ségi ló dá ó náà sọ pé kì í ségi ó ṣe wá sin ẹni tó dá ọ̀rọ̀ tó bá làákà ìmú ni bẹ́ẹ̀ni kan bá ní òkúta lòún sìn ẹbí léèrè pé sókúta ló dá orí yẹn ò lè dàrú pé ọ̀há lókúta ló dá a jẹ́ pé tókúta ọ̀bá ti lè dá ọ ẹnìkan ni ó dá ọ ẹni tó dá ọ náà lọ́lọ́run olóyè káwọn sí ọlọ́run wá bínú sí kéèyàn ó pa nǹkan mí pọ̀ mọ́ kò sẹ́sẹ̀ téèyàn ṣẹ̀ tọ́lọ́run ò lè forí ẹ̀jẹ̀ kò sí bẹ́sẹ̀ yẹn ṣe tó kódà kéèyàn má tọrọ àforíjì láyé tó fi kú tó bá wu ọlọ́run ọlọ́run lè ní mo foríjì torí pé mo tú iṣẹ́ rẹ̀ wo kò sẹ́bọ́ kò pa nǹkan mí pọ̀ mọ́ ọlọ́run nígbà tó ń bẹ láyé ṣùgbọ́n ẹbọ ọlọ́run ọba wa ọba olówú ni ọlọ́run máa ń jowú kò fẹ́ kẹ́ kódà àwọn ànábì ọlọ́run gan kò fẹ́ kẹ́ pa wọ́n pọ̀ mọ́hun ábẹ́lẹ̀ ta ṣe kan wá ní ànábì kan ọmọ ọlọ́run ọlọ́run fẹ́ torí pé gbà tí tó ti bẹ̀rẹ̀ ta ló wà pẹ̀lú ẹgbà náà sáà mọ̀ bẹ̀rẹ̀ rẹ ní bẹ̀lẹ̀ ta ṣe pa àwọn sẹ́ni ẹ láwọn àmọ́ sọ wípé ẹnìkan náà tún wà nípò rẹ̀ ta lè fi rọ́pò ọlọ́run ليس كمثله شيء sẹ́mẹ́ olébàṣẹ́ níbi ta bá láyé dé lánàá nípa sufism ní tá ń pè ní sufism ìlànà sufi ìgbà wo ló Islam àwọn kan ń bẹ tí wọ́n máa ń sàfi ti sufism sọ́dọ̀ wọn nínú wọn ni àfáà wa Al-Hasan Al-Basri àfáà ni kódà nínú ilé ànábì sálàmù ọ̀kanú àwọn ìyàwó ànábì ló fún lọ́mú kò bá ànábì láyé ṣùgbọ́n nú ẹ̀dẹ̀ ànábì ló gbé dàgbà Hasan al-Basri àwọn èèyàn a máa sọ pé òun ló bẹ̀rẹ̀ sófi kò rí bẹ́ẹ̀ in tí àfáwà Hasan al-Basri tó dún ní má ó náà ni pé ó ráyé sá ìráyé sá ni ó ń bẹ azuhad àwọn tí wọ́n ráyé sá nígbà tí gbogbo ẹgbẹ́ wọn tí wọ́n ń lo adùn ayé àwọn jìnà sí wọ́n á sin lọ́hùn wọ́n á ṣèjọsìn fọ́lọ́hùn àwọn nǹkan tó jọ̀ràn èèyàn wọ́n á ṣe wọ́n á tún máa ṣàwọn náfìlà tọ́pọ̀lọpọ̀ èèyàn ò kà kún àwọn àtúmójútó in tí wọ́n ń ṣe nìyẹn in tí wọ́n ń bá bọ̀ nìyẹn bẹ́ẹ̀ tí asúrù amáwó fi lọ tí asúrù àbáṣí tó fi lọ nígbà tó wá di asúrù àbáṣí nítorí wípé àwùjọ mùsùlùmí wọ́n ti rò papọ̀ pẹ̀lú àwọn ìran míì pẹ̀lú àwọn ìgbàgbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn ìgbàgbọ́ tó ń bẹ lọ́dọ̀ àwọn ìran kan nínú ìran India tí wọ́n gba Islam o náà ni alhulul wal-ittihad báwo lèyàn ṣe fẹ́ tán sínú ọlọ́run tó fi wá jẹ́ wípé yóò dé stéèjì kan ìwà àtọ́lọ́ǹgan lẹ́jọ́ máa darí ayé ìròrí yẹn kìí ṣe ìròrí Islam ṣùgbọ́n wọ́n gbé inú wọ́n gbé wọnú súfí ẹni tó bá jẹ́ súfí tó bá wà ní jòkó tó bá nílò ní mò ń pa kọ́wá púrùfù ẹ̀ alifana orígun kan ló jẹ́ nínú sufism mo fẹ́ tán sínú ọlọ́run alihulul kí n sọ̀kalẹ̀ sínú ọlọ́run kọ́lọ́run ó di èmi kémi ní ó di ọlọ́run ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ìpín tó bá pín sí yálà tìjàníyà ni àbí kọ̀dìríyà ni ó ń bẹ̀ẹ̀bẹ̀ bákan wujud orígun ni nínú orígun sufism láti lè sọ wípé gbogbo tí ń bẹ ẹyọkan náà ní tí gbogbo ẹyọkan yẹn náà ń jọ lọ ó ń bẹ̀ẹ̀bẹ̀ ìyẹn lèyàn ó ṣe tẹ́rìbíyà lé lórí ìyẹn ló ṣe tàràkí lé lórí ìyẹn ló wùsùlù lé lérí bẹ́ẹ̀ sì ni ìpìlẹ̀ yẹn ànábì ò sọ bẹ́ẹ̀ àwọn sàábì ò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ń fara ara lẹ̀ pé a fẹ́ súnmọ́ lọ́hun a fẹ́ súnmọ́ lọ́hun àwa ń ka tíra nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ tíra tí kíka rẹ̀ ń wáyé òun náà lọ̀pọ̀lọpọ̀ àwọn tíra míì tí wọ́n kọ ní asul abasi tí kò ságbéyẹ̀wò pé ìṣẹ̀lẹ̀ ìwọlé àbẹ́lẹ̀ ìwọlé torí pé gbogbo ẹni tó bá ti mọ nǹkan kọ ní nǹkan gbà ló fi jẹ́ pé lẹ́ni mo rí kì í ṣe pé wọ́n sọ fún mi tíra tí wọ́n fi sọ gbogbo àlàyé ọ̀rọ̀ odùfá tí wọ́n kan lárúbáwá ó ń bẹ ní Misra ní Egypt àwọn èèyàn wá kọ́ ẹ̀kọ́ odùfá nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ translate ẹ̀ sédè lárúbáwá so that kẹ́ni tó bá jẹ́ lárúbáwá náà tó náà bá fẹ́ mọ̀ nípa Ifá òun náà ó lè kọ́ tú rẹ̀ bẹ́ẹ̀ bá wá rí yẹn lé àfáà kan téèyàn kan ní pé ah kódà tí àkàn bẹ́ẹ̀ tọ́ba adéta ti bá ń sọ̀rọ̀ sí wọn ò ní sọ pé tí àlọ́ náà ń kà lẹ́ni níbi tí ilẹ̀ mọ́dé lẹ́ni lọ́ndà Arabic literature àwọn èèyàn ti translate ọ̀pọ̀lọpọ̀ Yorùbá culture sínú èdè lárúbáwá débi wípé ẹni tí kìí ṣe lárúbáwá yóò máa sọ ìtàn Odùduwà ẹni tí èsè Yorùbá tó jọmọ lárúbáwá yóò sọ gbogbo ìtàn Odùduwà fún ọ bẹ́ẹ̀ sì ni kò kàn Yorùbá kò gbọ́ Yorùbá ṣùgbọ́n wọ́n ti tu sédè lárúbáwá yóò kà ní lárúbáwá èmi àtọmọ british kájọ pàdé obìnrin ni ó wá sí nàìjíríà ó wá kọ́ nípa àwọn major language ó wá kọ́ nípa èdè haúsá ó wá kọ́ nípa èdè yorùbá àti èdè ìgbò ṣùgbọ́n tí wá kọ́ èdè haúsá débi wípé gbogbo kò sílípò pèwó láwúsá ó ti yé tẹ̀ báwọn òyìnbó àwọn ìntàn bá fẹ́ mọ̀ ó kọ òye àwọn ń sọ̀rọ̀ nípa Yorùbá mo wá ń béèrè lọ́wọ́ ẹnìkan wípé bí kí n béèrè pé sórí àwa nínú ó ní tí n bá fẹ́ sọ yẹ kí n sọ pé ǹjẹ́ èmi ọ̀kọ́ Yorùbá lè mi mo ní ó lọ́yẹ kí n fi ǹjẹ́ mo ní bí mi fi ǹjẹ́ sí ó ti túmọ̀ sí pé mò ń béèrè ni mo ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ni àwọn èdè bàbá àtàwa ni ẹ̀rọ̀ pé àwọn pírísìpù tán kọ́ òun lòun lò so láti lè fi jẹ́ òye wa wípé ìrìnkèrindò nínú gbooru mọ́lẹ̀ wọ́n ti tú sí lárúbáwá ó ń bẹ ìrìnkèrindò nínú gbooru mọ́lẹ̀ kí tún ní kakó èwo ni sóò náà ni ògbójú ọdẹ nínú gbooru mọ́lẹ̀ asọ̀yádùl jẹ̀ríyè fi gàbátìl àfàrìt ó ń bẹ ní lárúbáwá ó ń bẹ ń bẹ ẹ lọ bẹ gbogbo àwọn tábà wà tán bá ń study Arabic language ìyẹn gan ni wọ́n ń pè pé sínsìn wípé let your research let it look local so that other people will understand the content of Nigerian culture. nítorí wà ń bẹ̀ nìyẹn a translate ẹ̀ sédè lárúbáwá so that ọmọ larubawa tó fẹ́ mọ culture yorùbá tó bá ti kà ń bẹ̀ yẹn tí bá ń sọ̀rọ̀ yóò mọ yàrá lẹ́nu pé sódé nàìjíríà rẹ̀ ní tó nìyẹn àwọn kíní yẹn dẹ̀ ń bẹ lábẹ́ báwo la ṣe fẹ́ kí mò ń dàgbà sókè báwo la ṣe fẹ́ kí everybody ní access culture àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ in tó ṣẹlẹ̀ nìyẹn ní asul abasi ló fi jẹ́ pé ní western world wọ́n máa ń pe asru yẹn ní islamic golden age ó ní pé lọ síwájú bá knowledge ìgbà yẹn àwọn tí wọ́n wá ń fara ralẹ̀ zuhad tán ráyé sá àwọn ìwé yẹn ni wọ́n ń kà tí wọ́n wá ń ka lórí ìgbàgbọ́ àwọn buddhiya buddhism Hare Krishna tí ò bá yí ọ lọ gọ́gù lọ ka nípa àwọn Hare Krishna ó rí gbogbo tí mo ń sọ yìí nínú ìgbàgbọ́ wọn ẹlòmíín lè wà tí ó sọ pé tó ń bá jókòó lójú kan tó bá lè jókòó báyẹn fún odidi wákàtí mẹ́wàá tó bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ spiritually ó máa ní àwọn inspiration kan tó bá wá lè ṣe bẹ́ẹ̀ fódìdí oṣù kan tó jẹun bàtà tó bá fi kúrò ń bẹ̀ àwọn ẹ̀mí kan ó ti sọ̀kalẹ̀ sí ọ lára ìyẹn ló bí alúà ìyẹn ló bí gbígbọ́wọ́ lọ fún máa fasẹ́ báyìí lọ máa ṣe léyìí lọ máa ṣe tọ̀hún lọ máa ṣe tì àwa ń pa á lójú dà àwa máa fi àwọn nǹkan kọ̀ọ̀kan kún kó bá àtún lè wá jọjú àwa máa sọ pé tẹ́ ẹ bá ṣe báyìí tẹ́ ẹ bá ka iye nǹkan báyìí ó ti ju kùránì lọ bẹ́ẹ̀ bá ṣe eléyìí ó lóore ju ẹni tó ṣe nǹkan báyìí nídìí ẹ̀sìn lọ kábàá lè wá mójútó yẹn ju ẹ̀sìn gan lọ nítànàbí mú wá ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yẹn lẹ́ẹ̀fì rẹ lòmí asọ̀rọ̀ burúkú tá a bá wá fẹ́ gbámú yóò ní bá ti nílò òun fi sọ̀rọ̀ bó lè ti fẹ́ gbámú ẹnìkan ti sọ lójú tèmi rí ànábì wo lè ń tẹ̀lé ẹni tí gbogbo ọmọ ẹ̀kú lójú ẹ̀ lẹ́wọ́n tẹ̀lé ẹ tẹ̀lé ṣé Ibrahim Niyas ó bí ọmọ seventy five láyé ó sì lọ seventy five years láyé ó ní ká máa tẹ̀lé ní tó sọ yẹn tẹ́pìlẹ̀ ṣẹ̀rí à ní wọ́n bẹ̀ orí ẹ̀ nígbà ẹnìkan wá bá pé ah, ọ̀rọ̀ yẹn burú pọ̀ <laughs> kò lè yẹ yìí akéka ló bá àti nínú òfin sọ̀rọ̀ tá <laughs> ah, bá ṣèlú akẹ́ mo ti wà níbì kan rí mọ̀lídì ni gbogbo àwọn èèyàn bá dé láìláha ilẹ̀ alọ́kálùkù bá máa forí lórí máa jó ẹnìkan bá dé lọ́bá gbé gẹ̀gẹ̀ wá láìlẹ́ka gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ah, ah. àtọkùnrin àtọbí láà ń jó lura wọn á ah, ṣéèkì kan kọ́lọ́wọ́n bá kó bá forí jì bàbá náà ṣéèwù ló náà wọn àṣejù yìí tí àwọn tá a bá sẹ́yìn lọ́wọ́ wọn wọn ò ṣe báyìí wọn ò ṣe báyìí èyí tó tún fẹ́ fi kún yìí kò sí ń bẹ́ẹ̀ tí ẹ ma mọ̀ pọ́dọ̀ àwọn bàbá wa ẹ̀yin náà lẹ́kọ́ wa ojú gága àkọ́kọ́ mímu ni ojú gága kejì mímu ni Muhammad ni gá bàbá òun bá dákẹ́ nítorí pé kò tí wọ́n lè fi mú mọ́lẹ̀ ìmọ̀ àtàrà ẹni jẹ́ bàbá yẹn ń ṣe tẹ́ bàbá ń lọ́rùn ṣùgbọ́n bàbá ibi tó gbọ́rọ̀ lọ yẹn tó ń bá sọ nǹkan míì ń àṣẹ́yìn ah, náà tún lẹ́ẹ̀mọ́ bá ti lè máa àṣẹ́lẹ̀ ah, tún máa kìnnìkan ìyẹn lẹ́lómi wá ara wọlé àṣẹsì náà ráì alọ́lọ́wọ̀n ò ní bí òun torí pé òun ọba òun ti wù sóòlù torí pé tọ́lọ́ ń bá tún fìyà jẹ òun bígbà tó fìyà jẹ rẹ̀ ni òun ti tán sínú ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ń táwàá rí tá a gbọ́ mọ̀ ni kò dẹ̀ sí nǹkan tó fà á ẹ̀mí ipa fẹ́ sin lọ́n ẹ̀mí ipa fẹ́ súnmọ́ lọ́n náà lọ́pọ̀lọpọ̀ èèyàn ní ṣùgbọ́n anábì ti sọ fún wa pé gbogbo ẹni tí ó bá súnmọ́ lọ́n láyé àlè ṣáájú ànábì èèyàn ò lè mọ lọ́n tànábì sallallahu alaihi wasallam gbogbo wòlíì tó bá jẹ́ ọmọ tó ànábì lẹ́yìn ni kí ló wá tá a ṣèyí tó ṣe èyàn ò lè Ànábì sallallahu alaihi wasallam Ànábì ròyìn fún wa nínú ọ̀rọ̀ wípé nínú hadisi kudusi èyàn ó sa àwọn nǹkan kan débi wípé ọlọ́run ọba yóò sọ̀yàn di odidi bẹ́ẹ̀yàn bá bẹ lọ́wọ́ yóò sì máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀yàn bá wá sọ níbi nǹkan kan ọlọ́run sọ̀yàn bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá wá gbójú ìyẹpẹrẹ tó fi wú ẹni yẹn ọlọ́run bógun ti onítàn èyàn ó di wòlé ọlọ́run ọ̀nà wo lànà bíbí ṣàlàyé ó ń bẹ nínú hadith bẹ́yàn bá fẹ́ di wòlíì ọlọ́run anábì sọ ṣùgbọ́n lè ní àwọn èèyàn sọ mọ́ èyí tá a wá gbé kalẹ̀ fúnra wa ẹlẹ́gbẹ̀rẹ́ bá fẹ́ di wòlíì yìí hey bẹ́yàn bá di wòlíì ó ní ẹgbẹ́ di wòlíì ah, ẹgbẹ́ sọ á di wòlíì ṣe pé à ń fún yàn lóye ọlọ́pàá ìbọ́lọ̀ ní ọ sọ pé ẹlòmí wa mọ́ wúra ẹ̀wọ̀n irú àwọn adáyé sí wòlíì ó lè jẹ́ pé wọ́n gan wàlíì ọlọ́run ni ó ju ẹni yẹn lọ kí ni èèyàn fi ń di wàlíì ọlọ́run alladina ẹ tó gbọ́ ọlọ́run gbọ́ tó sì bẹ̀rù ọlọ́run wà líyọ̀ ọlọ́ni ká máa fi èyí òmúra ẹni mọ́lẹ̀ pé ah àwọn wòlíì ah, oyún inú rẹ̀ já pọ̀ wòlíì sí ọlá ẹgbẹ́ <laughs> àwọn ìyàwó mi wòlíì ni ọ ẹgbẹ́ èyí àwàdà ní gbogbo yẹ látara àdé eléyìí ibi tó ti wọ́ wá nìyẹn bó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí wọ́n ṣáájú ọ̀pọ̀lọpọ̀ wọn mi wọ́n fà níyàn ìfẹ́ súnmọ́ lọ́hun wọ́n fi ṣe afẹ́ súnmọ́ lọ́hun àwa tún fẹ́ máa ṣe ń táwọn ẹgbẹ́ ò ṣe ẹlòmíì bá ti kí n tó sálámà tó tó dìde pé hmm, ẹjá wo tún jókòó ká tún náwọn àṣàlátù kan tá a máa ṣe ẹ̀mí pé afẹ́ súnmọ́ lọ́hun ó ní àmọ́ èyí táwa ń fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ èyí tánà mi fi ilẹ̀ àlè ṣe tán sallallahu alaihi wasallam tó ní kéyìn ó fi súnmọ́ Ọlọ́run nínú àwọn alkar nínú àwọn àsàlátù tánàbí ní àmọ́ sí ṣùgbọ́n ìyẹn tá a gbé kalẹ̀ yẹn ti pa òríjínà rẹ̀ àwọn kan lọ bá ànábì pé afẹ́ sàlátù fún ànábì sọ àsàlátù tó wó ṣe ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ọmọ àsàlátù èyí ọmọ ètà ànábì sọ gangan kọfẹ́ ẹ̀mọ́ sí ẹni tí ọmọ sàlátù lè fàájì ṣùgbọ́n sàlátù tánàbí ní àmọ́ sí gangan àwọn èèyàn táwa ń sọ̀rọ̀ sí nìyẹn ẹjá pé àwọn èèyàn padà sílànà tánàbí fi lélẹ̀ torí pé jọ́ gbẹ́dẹ́ alìkìyàmà ó ń lọ lọ́hùn ó bi wá nípa ẹ̀ gbogbo àwọn wòlíì tó ti ṣáájú in tó ní kálukú bá ṣe òun lónìí tí ẹni kò mójútó nígbàlá ọ̀lá àlùbáríkà àwọn bàbá wa àwọn àlùbáríkà bàbá bàbá wo ni bàbá ó ti ṣe tiẹ̀ ó ti lọ kí ni ìwọ náà ṣe bàbá wa ṣe wáyé bàbá wa bá ṣe sìnà ọlọ́run ní bíá ọlọ́run àlùbáríkà àwọn bàbá wa wọ́n ti fara sí àwọn fara àwọn fún odidi ọgbọ̀n ọdún àwọn òsùnmọ́bìnrin ọlọ́run wa wọlé alibarika àti wọn pé wọ́n fara ara lè fọ́lọ́run báwa ṣe sin ọlọ́run ní bí wa ah. èyí tí bàbá ṣe yọgbẹ̀sán yẹn lọ́dọ̀ ọlọ́run òun ló ní òun ló ní ẹlòmí àti tẹrẹ jẹ ẹlòmí lẹni máa mutí bẹ́ẹ̀ ni bàbá ti náwó fáwọn ẹni ọlọ́run máa mutí máa ṣe sinna ọlọ́run níbi ọlẹ́rìí ẹ má jà tara wa jẹ yawma tubla sarair níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ àṣírí oníkálukú tù ẹni tá ń pè lẹ́ni ọlọ́run tó ṣe pé kò tiẹ̀ jẹ́ jẹ́ kankan wájú ọlọ́run àṣírí kókó tù níjọ́ náà kíkó wá mójútó tiẹ̀ kí lọ́ọ́ fẹ́ ṣe tó fi pàdé ọlọ́run rẹ ní kó mójútó báwo tiẹ̀ fojú sí kí ọlọ́run wà yóò nù wá nímọ̀ ọmọ gan kéwó kéwú ìnáwó àlùbáríkà àwọn kìíní kan à gbogbo èyún ọ̀rọ̀ àlọ́ nìyẹn Islam kìí ṣe màjíìkì ó wà straight forward ó clear ẹ má sì wá gbọ́ o àsọpọ́lọ́ wọn bò fàlùbáríkà sára àwọn àgbàlagbà o tí wọ́n fara sin lọ́hùn tí wọ́n hewu nídìí ẹ̀sìn ọlọ́run fàlùbáríkà sára wọn ṣùgbọ́n tá à ń sọ ni wípé ìdí wọ́n fi pàdé ọlọ́run kó ojú clear má fi kọ́tẹ̀ ní kankan ní tí kówó fi pàdé ọlọ́run so látara di eléyìí bá ṣe wá sọ yìí àwa fi ìdájọ́ ẹnikẹ́ni lẹ́nìkan lẹ́nu ní gbogbo àà ah, wúrìdì ọgbẹ́ni báyìí wúrìdì ọwọ́ náà hmm, àwọ̀ sọ bẹ́ẹ̀ o a sì fi lé ọlẹ́nu pé ẹ̀yìn náà ṣe wúrìdì ọmọdé ṣùgbọ́n àlọ́ ọmọ kèfèrí ní là kìí ṣe táwọn sọ nìyẹn ẹnu wọ ò a lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá à ń ṣàlàyé ni wípé à ń pè wá ẹjẹ́ ajé ń tà ń ṣe kó súnmọ́ bánábì ṣe ṣe ìyẹn lọ́kàn máa balẹ̀ lé lórí níjọ́gbìndà kìámà abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ ọlọ́run bá kó tún ẹnìkọ̀ọ̀kan wá ṣe èyí tá wí ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní ọlọ́run já sì yé ju bá ṣe ṣàlàyé ẹ̀ lọ kẹ́límátà ní ìsàfẹ́ ìfàtà jìnnà muhammadin sallallahu alayhi wa sallam وعلى آله وصحبه وسلم تسليما اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك اللهم بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب أمومنا وغمومنا اللهم يا ميسر الأمور يسر لنا أمورنا كلها ولا تشمت بنا عدوا ولا حاسدا يا رب العالمين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا صالحا متقبلا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت astaghfirullah wa atubu ilayh a sọ béèrè dọ́là inshallah